سورة الجن بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا. sọ pé aránṣẹ́ sí mi pé dájúdájú àwọn ìjọ kan nínú àwọn àlìjànnú wọ́n ń tẹ́tí sí kíké àlùkùránì mi nígbà náà wọ́n wá sọ pé dájúdájú àwa gbọ́ àlùkùránì kan tí ó kún fún ìyanu. yahdi ila rushdi fa amanna bih walan nushrika bi rabbina ahada. ó ń tọ́ni sọ́nà tààrà ọ̀nà tó tọ́ nítorí náà àwa ní ìgbàgbọ́ òdodo sí i àti pé àwa kò ní í fi nǹkan kan ṣe orogún pẹ̀lú olúwa wa. وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا. àti pé dájúdájú òun ọlọ́run wa títóbi rẹ̀ ga kò ní aya kò sì bímọ. وأنه كان يقول سفيهنا على الله شططا àti pé dájúdájú àwọn aláìmọ̀kan nínú wa jẹ́ni tí ó ń sọ̀rọ̀ ìsọkúsọ tí ó jìnnà sí òdodo mọ́ ọlọ́run. وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا àti pé dájúdájú àwa rò pé ènìyàn àti àlùjọ̀nú wọn kò lè purọ́ mọ́ Ọlọ́run وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا àti pé dájúdájú àwọn ọkùnrin kan nínú ènìyàn jẹ́ ẹni tí ń wá ìsọ̀rí lọ́dọ̀ àwọn ọkùnrin kan nínú àwọn àlìjànú wọ́n wá di ẹni tí ó ń ṣe àlékún ẹ̀ṣẹ̀ fún wọn. وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا àti pé dájúdájú wọ́n ń dábàá gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ń dábàá pé ọlọ́run kò ní í gbé ẹnì kankan dìde. wà á ná lamasna as-samaa fawajadnaha muli'at harasan shadidan wa shuhuba. àti pé dájúdájú àwa gbìdánwò láti dé sánmà nígbà náà a sì bá a tí ó kún fún àwọn olùṣọ́ tí ó lágbára àti àwọn ògúnná. وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا àti pé dájúdájú àwa tí máa ń jókòó níbẹ̀ ní àwọn ibùjókòó láti jẹ́ ọ̀rọ̀ gbọ́ ṣùgbọ́n ẹni tí ó bá gbìdánwò láti gbọ́ ọ̀rọ̀ nísìnyìí yóò bá ògúnná pàdé ní nǹkan tí ó lúgọdì yìí. wa anna la nadri asharrun urida biman fil ardi am arada bihim rabbuhum rashada. àti pé dájúdájú àwa kò mọ̀ bí búburú ni a gbà pẹ̀lú àwọn tí ó wà ní orí ilẹ̀ tàbí olúwa wọn gbèrò láti fi tọ́ wọn sọ́nà ni. وأنا منا الصالحون ومنا دون ذلك كنا طرائق قددا àti pé dájúdájú àwọn oníwà rere wà nínú wa àti àwọn ẹlòmíràn tí wọn kò ní ìwà rere àwa pín sí ojú ọ̀nà kélekèle. Kele. وأنا ظننا أن لن نعجز الله في الأرض ولن نعجزه هربا àti pé dájúdájú àwa máa mọ̀ dájú wípé àwa kò lè gbìdánwò láti sá mọ́ ọlọ́run lọ́wọ́ lórí ilẹ̀. وأنا لما سمعنا الهدى آمنا به فمن يؤمن بربه فلا يخاف بخسا ولا رهقا àti pé dájúdájú nígbà tí àwa gbọ́ ìtọ́sọ́nà náà àwa gbà á gbọ́ ẹnikẹ́ni tí ó bá gbọ́ olúwa rẹ̀ gbọ́ kò ní bẹ̀rù àdánù kò sì ní bẹ̀rù àbòsí. وأنا منا المسلمون ومنا القاسطون فمن أسلم فأولئك تحروا رشدا àti pé dájúdájú ó ń bẹ nínú wa àwọn tí ó ń pa òfin Ọlọ́run mọ́ àti pé ó wà nínú wa àwọn ẹni tí kì í pa òfin Ọlọ́run mọ́ ẹnikẹ́ni tí ó bá pa òfin Ọlọ́run mọ́ àwọn wọn nì ló ń gbèrò láti tẹ̀lé ọ̀nà tààrà. وأما القاسطون فكانوا لجهنم حطبا ní ti àwọn tí kò pa òfin ọlọ́run mọ́ wọn yóò jẹ́ igi ìkóná fún iná jahannama. وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا àti pé tí ó bá jẹ́ pé wọ́n dúró sí ojú ọ̀nà tó tọ́ ni dájúdájú àwọn ò bá fún wọn ní omi tí ó pọ̀ mu. لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا kí àwa lè fi dán wọn wò ẹnikẹ́ni tí ó bá ṣẹ́rí kúrò níbi ìrántí olúwa rẹ̀ òun yóò jẹ́ kí ó wọ inú ìyà tó nira. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. àti pé dájúdájú àwọn mọ́ṣáláṣí tí ọlọ́run ni wọ́n nítorí náà kí ẹ̀yin má ṣe ké pe nǹkan kan pẹ̀lú ọlọ́run níbẹ̀. wa annahu lamma qama abdullahi yad'uhu kadu yakununa alayhi libada. àti pé dájúdájú nígbà tí ẹrú sìn ọlọ́run bá dúró tí ó ń ké pè é wọ́n fẹ́ẹ́ fún un pa níbẹ̀. qul innama ad'u rabbi wala ushriku bihi ahada. sọ pé olúwa mi ni èmi ń ké pè àti pé èmi kò ní í fi ẹnì ṣe orogún rẹ̀. qul inni la amliku lakum darran wala rashada sọ pé dájúdájú èmi kò ní agbára lórí aburú kan tàbí oore kan fún yín. قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا. sọ pé dájúdájú kò sí ẹnìkan tí ó lè gbà mí sílẹ̀ lọ́dọ̀ Ọlọ́run èmi kò rí ẹni tí mo lè sádi lẹ́yìn rẹ̀. إلا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار جهنم ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا أيا في إمور لون دوبين آتي ìjíṣẹ́ دوبين ẹnikẹ́ni tí ó bá ṣe ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ dájúdájú iná jahannama ní tiẹ̀ nínú rẹ̀ ni wọn yóò ṣe gbére sí. حتى إذا رأوا ما يوعدون فسيعلمون من أضعف ناصرا وأقل عددا títí tí wọn ó fi rí ìyà tí a lérí rẹ̀ fún wọn nígbà náà wọn ó wàá mọ̀ ta ni ẹni tí olùrànlọ́wọ́ rẹ̀ kò ní agbára tí wọn kò sì pọ̀. قل إن أدري أقريب ما توعدون أم يجعل له ربي أمدا sọ pé èmi kò mọ̀ bí ohun tí a ṣe ìlérí rẹ̀ fún yín súnmọ́ ni o tàbí olúwa mi yóò ṣe é ní àkókò tí ó jìnnà. alimul ghaibi fala yudhiru ala ghaibihi ahada. ó ní ìmọ̀ ohun tí ó pamọ́ nítorí náà kì í fi ohun tí ó wà ní ìpamọ́ rẹ̀ hàn ẹnìkankan. إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا. àyàfi ẹni tí ó bá yọ́nú sí ní òjíṣẹ́ kan yóò jẹ́ kí olùṣọ́ máa bẹ ní iwájú rẹ̀ àti ẹ̀yìn rẹ̀. ليعلم أن قد أبلغوا رسالات ربهم وأحاط بما لديهم وأحصى كل شيء عددا kí ó bàa lè mọ̀ pé wọ́n jíṣẹ́ olúwa wọn dé òpin àti pé ó yípo ohun tí ó ń bẹ lọ́dọ̀ wọn ó sì ní òǹkà gbogbo ohun